Our politicians activate Ajay Najah to Mohammed. The representative of this approval of the United Governing Council at its 194th regular meeting held in February 2020 and two member boards at since then. Nigerian ọjọ́ ìdàlóhùn fún bẹ́ẹ̀ sàkóso ìṣẹ́gun àlejò.